onílé ibi ẹ kú lé ẹ̀yin àgbààgbà ẹ kú ètò àwa ti dé a sì júbà o bọ́mọdé bá jí àsunkún ọmú àgbà onírìn láìwẹ̀wù mo wá rí fáyé ẹ dákun ẹgbẹ́ mi níjà o ìbà o àjùbà fáwọn àjùnilọ ẹ jẹ́ àrí ṣe lónìí o ẹ̀yin èèyàn wa mo kí yín bí gbogbo tẹ̀ tí ń láǹfààní àti máa wò mí àárọ̀ lẹ́wà ọ̀sán ní àbálẹ́ ẹ̀ lẹ́ ń bẹ̀ ń wo èmi ọmọ yín náà tún ni ọlákúnlé fásùgbà ẹ já tún jọ ṣàlàyé ọ̀rọ̀ díẹ̀ bí àlékún ká lè mọ́pò bí ẹnì ó wẹ̀kun lórí ohun tá a ṣe táyé fi ń dúró kankan torí pé mo ti sàgbàsàgbà kí n bà lè lágbà tó bá gba ọ̀rọ̀ lórí ta gbára lóde ọ̀gbaragada lójú ọ̀gbagadì nbí wọ́n gbé ń fagada ńlá ságì àgbàdá náà àgbàyanu wàràwà èyí tí jóná ìyàgbá ìyàgbá èmi ti múragbàtà arágbàmú múragbàtà arágbàmú mú gba àgbà nínú gba igbá mu ifún gba àgbàlagbà tí ń bẹ́ ń digi ìgbà kígbà àgbàlagbà lè wọ́n mú gba àgbà jẹ́ nínú gba igbá ní igba ìgbà ńta gbangba ìta gbangba làátà gbangba tágbára tágbára sì làgbàrá fagbára agbára rẹ̀ ìgbà tá alágbára lọ ìta gbangba là abéwé agilé ti pé ẹlẹ́mẹ̀ún ìkànnì tẹ̀ ń wò yìí ó ní ìkànnì Yorùbá Gidi ẹ mọ́ láìkí ẹ̀kẹ́ mọ́ subscribe sí àwọn ọ̀rọ̀ tá a sọ níbí yìí lónìí yìí kìí ṣeré o àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni tó sì yẹ kí gbogbo ọmọ Yorùbá pátá ká wa lámòrè gbogbo ọmọ Yorùbá pátá a gbọ́dọ̀ sún àsọkúyè níbi tọ́rọ̀ dé dúró yìí torí pé bá a bá dákẹ́ tààrà ẹni a máa ní dákẹ́ ni kí ló dé níbo la ń lọ́lẹ̀ Yorùbá à ń pariwo Yorùbá nation Yorùbá nation bó o la yìí fẹ́ rí Yorùbá nation yìí gbà pẹ̀lú bá a ṣe ń ṣe yìí ilẹ̀ yorùbá kó dẹ́wà láàyè tiẹ̀ ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan láàyè ọ̀tọ̀ bó o láti fẹ́ ṣe é pẹ̀lú ìwàsí èmi àti ẹ pẹ̀lú ìṣe wa bó o láti rìn tí ó fi ṣeé ṣe àwọn ọba wa gun òòjọ́ wa lójú àwọn adarí wa ò wọn lókùnkún wa lójú a gbogbo àwọn tó wà nípò ìṣàkóso aṣọ wọn dà aṣọ ọ̀nà sẹ̀ aṣọ ọ̀nà sẹ̀ lásọ wọn dà ibi tí mò ń bọ̀rọ̀ mi ibi tí mò ń lọ òjìnà rárá ibi àyíyà ló pọ̀ ẹ̀yin náà wò ó bẹ́ẹ̀ bá délé haúsá báwo ni wọ́n ṣe ń ṣe sáwọn tó jẹ́ ọba tiẹn àwọn ẹ̀mí àwọn rákàndédè rákàndédè náà ṣe sí wọn lọ́dọ̀ wa bí ìgbò láti ṣe sí wọn àwọn ọba wa à ń bú wọn à ń gbé wọn ṣépè a sì ní bú ìwọ̀nba náà la lè gbọ́ àwọn míì tí ń sọ̀rọ̀ burúkú sọ́ba mọ́ bó ti yẹ pé nǹkan ṣe ò dáa ṣùgbọ́n díẹ̀ lọ́wọ́ olè díẹ̀ lọ́wọ́ olóòní nígbà tó jẹ́ pé ẹni àfisípò kó darí wa kó darí ìlú kó ṣètò ìlú ọ̀rọ̀ àwọn tó fẹ́ ṣètò lébúlé lórí gan òkun lójú àbí ṣé bó ti yóò rí rèé ẹ̀yin náà wo kúnyìn ẹ wo Queen Elizabeth nílẹ̀ aláwọ̀ fún lọ́hùn-ún gbogbo nǹkan pátá ni wọ́n ń jìn gbogbo ọlá gbogbo ẹ̀yẹ gbogbo iyì ni wọ́n ń jìn torí pé ọba ni bó tiẹ̀ jẹ́ pé ọbabìnrin ni ṣùgbọ́n tí ó sì kó rẹ̀ lò nígbà bá ti fẹ̀yìn jọba àwọn ọba kan lẹ̀ Yorùbá gbogbo wọn kọ́ ọba dáadáa pọ̀ nílẹ̀ Yorùbá wa nígbà bá fi wọ́n sípò tán ìgbà yẹn ni wọ́n mọ̀ di bẹ́ẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ àwọn bàbá ilẹ̀ àwọn bàbá mi ni gbalẹ̀ lọ́wọ́ oníwà gbalẹ̀ lọ́wọ́ ẹlẹ́yìn talẹ̀ ń lẹ̀ dànù máa fi ọlá ọlọ́lá mí máa fọlá ọlọ́lá sanra ọ̀rọ̀ wọn wá di pé ẹja lẹja jẹ sanra èèyàn lèèyàn tẹ̀ gòkè tún yóò rí bẹ́ẹ̀ wọ́n sọ jò ní wọ́n láwọn kan lẹ́nìkan ló fi ilẹ̀ Yorùbá ré ṣùgbọ́n o a ní láti ṣiṣẹ́ takuntakun èpè ò gbọ́dọ̀ jà wá nílẹ̀ Oòduà èpè ò gbọ́dọ̀ jà wá nílẹ̀ kóòtù Ògìbí nílẹ̀ Yorùbá wa yìí torí ọmọ Yorùbá àtàtà lè mi ọmọ Yorùbá gidi sì ni mí ìdí nìyẹn tí mi ò fi ní dákẹ́ ọwọ́ Yọ̀bẹ́kẹ́ la fi mú àṣà wa la fi mú èdè wa nípínlẹ̀ Ògùn gómìnà ìpínlẹ̀ Ògùn ó gbé ìgbésẹ̀ kan lẹ́nu àìpẹ́ yìí ó ti lálé aṣòfin kọjá o wọ́n lọ ṣe òfin kan òfin tuntun kan lójú tèmi nígbà yìí náà bá ń wò ó ẹ́ẹ̀dì pé àwọn òfin kan wà tó yẹ pé yóò máa kó àwọn ọba wa mẹ́rẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ gómìnà Yorùbá àwọn olóṣèlú tí wọ́n jẹ́ Yorùbá ṣé àwọn ló yẹ kí wọ́n máa gbé ìgbésẹ̀ tí ó kó àwọn ọba wa mẹ́rẹ̀ ṣé àwọn ló yẹ kí wọ́n máa gbé ìgbésẹ̀ tí yóò mú kí àṣà wa ìṣẹ̀ṣe wa ìṣẹ̀ǹbáyé wa kó di nǹkan nǹkan àgbàgbé ẹ wo ilẹ̀ India wọn ò fàṣà wọn ṣeré ẹ wo China ẹ̀yin ẹ rí pò tí orílẹ̀-èdè China wà lónìí ṣòyìnbó rí bẹ́ẹ̀ lónìí olónìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari ó wá sí ìpínlẹ̀ ògùn ó fẹsẹ̀ tẹ ìlú abẹ́òkúta olúùlú ìpínlẹ̀ ògùn lónìí ibi tí mo ń lọ òjin o ibi àyè àlòpọ̀ ó ní tí mo fẹ́ fàyọ́ mẹ́ nígbà tí buhari dé àwọn ọ̀nà tó dáa tó dáa ibẹ̀ ni wọ́n mú rìn sango mbẹ́mbẹ́ ẹ̀ ń bá mọ Ṣàngó Ṣàngó Ọ̀tà nípínlẹ̀ Ògùn lọ sí ọ̀nà Àgbàrá gbogbo ẹni ni mo lérò kó yẹ ká tiẹ̀ mú Buhari lọ kó rí Federal Road ní o Federal Road ní o Federal Road Federal Road bó o bá yẹn rìn ń bó o bá yẹn rìn kìlómítà mélòó kan ọkọ̀ ti yàwọ́ ẹ ra àwọn mọ́tò tírélà ń ṣubú lulẹ̀ lójoojúmọ́ àwọn ọ̀nà wá di pápá ẹ̀kú àwọn ọ̀nà wá di pápá ẹ̀kú ṣe yóò rí bẹ́ẹ̀ níjọ́ òní ìjọ mélòó ìjọ òun bẹ̀ yẹn ni tírélà tó gbé epo ló ṣubú lulẹ̀ epo bẹ̀rẹ̀ sí í dà láti òru títí tílẹ̀ fi mọ́ wọn àrí nǹkan kan ṣe sí àfìgbà tí iná ṣẹ́yọ tí gbogbo ọjà jóná ó ní èèyàn tó kú sílẹ̀ náà ṣòyí orí bẹ́ẹ̀ àwọn adarí wa nínú òṣèlú ṣòyí orí bẹ́ẹ̀ àwọn adarí wa ní tìbílẹ̀ láwọn kábíyèsí ìlú ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lórí àwọn tẹ̀ ń ṣàkóso lé lórí ẹ jẹ́ wá mú báyìí nítorí àsìkò mi ò fẹ́ gbà wá lásìkò rárá nípa ti ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba tí mo sọ ohun ó ṣẹlẹ̀ pé ilé aṣòfin wọ́n ṣe àgbékalẹ̀ òfin kan léyìí tó jẹ́ pé nígbà tí ọba aládé èyíkéyìí bá tó bá wàjà tí ọba bá wàjà kàkà kí wọ́n ṣe àwọn ìlànà àti orò torí ìtọ̀sẹ̀ ló nílùú ìlànà tó yẹ kí wọ́n tọ̀ láti fi ṣe àpọ́nlé ọba tó wàjà wọ́n ní ká pàtì wọ́n ní gbogbo ìyẹn wọ́n ní fetish ìbòwò náà ti ẹ̀ lò yẹn náà e, e, wọ́n ní aláàfẹ́ fetish practices and promotion of modernity hmm. chieftaincy law eléyìí jẹ́ gbé kalẹ̀ nípínlẹ̀ Ògùn òfin tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba àwọn lóyèlóyè nípínlẹ̀ ogun. wọ́n ní àwọn fẹ́ pa ìṣẹ̀ṣe rẹ àbí ńdá pẹ̀kọ́hún léèbó ń tán sọ̀rí wọ́n ní curbing fetish practices and promotion of modernity wọ́n ní ìdí tí ó dálé lórí gan nìyẹn wọ́n ní ìdí nìyẹn tí àwọn fi ṣe kí ni o fi gbé òfin kalẹ̀ wípé ọba tó bá ti jẹ́ Christian. ìlànà kristẹni ni pé wọ́n yìí sìn èyí tó bá ti jẹ́ muslim ìlànà islam ní kí wọ́n yìí sín èmi ò kó burú o ṣùgbọ́n n tí ó tẹ̀yìn ẹ̀ yọ ló yẹ ká rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọn ò ṣòfin yìí gbogbo àwọn ìlànà tó bá yẹ kí wọ́n ṣe lábẹ́lẹ̀ nípa ti oníṣẹ̀ṣe wọn ó ṣe wọn ó sì yọ̀ǹda òkú fáwọn ọmọ olóòkú ẹ̀sìn baba yín bẹ́ẹ̀ ti fẹ́ èyí tó bá jẹ́ ti ẹlẹ́sìn Islam wọ́n sì ń lànà mùsùlùmí èyí tó bá jẹ́ ẹlẹ́sìn christianity wọ́n sì ń lànà ti kírísítẹ́nì bá ti ń ṣe nìyẹn náà bí wọ́n ṣe ń ṣe nìyẹn ibò kí gómìnà eléyìí ó tó débẹ̀ Dàpọ̀ Abíọ́dún ọmọ Yorùbá ṣe bọ́ ọmọ Yorùbá ni ọ́ àti gbogbo àwọn tó wà lé aṣòfin náà wọ́n sì wá farabalẹ̀ wọ́n jókòó wọ́n fààyè ẹ̀lẹ́ wọ́n ní kó lọ bẹ́ẹ̀ èyí ò wá ní léwu wá bí ṣé èyí ò léwu fún àṣà wa èdè wa náà lẹ́yìn náà òjò mú sọ nínú ilé yín mọ́hún ẹ̀yin tẹ́ ẹ̀ sí ipò gómìnà ẹ̀jọ̀ mọ́ sọ èdè Yorùbá mọ́ nílé yín ọmọ ò gbọ́dọ̀ wọṣọ Yorùbá àfi jíǹsì crazy jíǹsì tíṣẹ̀ẹ̀tì ránẹ̀kì sọmọ tí ṣé wọ̀ gan ṣó ní ṣó láṣọ Yorùbá tí o láṣọ ìbílẹ̀ wa èmi mo èmi èmi rè báyìí mo dé fìlà mo dé mo gẹ fìlà mi gẹ́ngẹ́ ṣé kò wuyì ẹ jẹ́ a gbé àṣà wa lárugẹ èdè Yorùbá ẹ jẹ́ a mú lọ́kùnkúndùn ẹ jẹ́ a mú lọ́kùnkúndùn torí nǹkan tiwa yìí jọ wá lójú òun náà ló fà á tí wọ́n fi ń fi irú ọwọ́ tán fi mú wa tí wọ́n fi fi mú wa lórílẹ̀‐èdè yìí àbí àwọn Fúlàní àwọn fúlàní haúsá èyí náà lọ́wọ́ tó fi mú wa ń bẹ̀ẹ́nu wo òkú ń ti wo òjò wá lójú bọ́mọ wá fẹ́ gbégbá ààbò irọ́ ni o àfi ká mọ̀ ẹ̀wọ́ ọmọ ẹlòmíì yorùbá sì bọ̀ wọ́n ní bọ́ ọmọ ẹni ò bá ṣèdí ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká sí di ọmọ ẹlòmíì ṣé bó ti yóò rí rèé ṣé bójú ti rí rèé tá a fi jobi lọ́jọ́ ẹdẹ gbàgbé láti subscribe lójú ìwòran yín kẹ́ ẹ sì tẹ aago ìránlẹ́ létí kẹ́ ẹ lè bá láǹfààní láti máa rírò àwọn ètò báyìí wò a sì ń bọ̀ wá kóra wa lédè kóra wa láṣà ṣùgbọ́n ìyẹn ìṣètọ́jọ́ tòní. àwọn gómìnà kan hmm, fún àpẹẹrẹ ẹjẹ ti bí ìbẹ̀rẹ̀ aláwakálà tó ti fìgbà kan rí jẹ́ gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ ó ti kú ó ti ọ̀run ọ̀run dẹ̀dẹ̀ má kánjú mọ́ gbogbo wa là ń bọ̀ kẹ́dùmàrè ó jẹ́ kọ́dún ó jìnà síra wọn ni Àlàó Wakálà ti kú báyìí kínní kan mo wá fẹ́ fàyọ ìwájú ilé mi lòkun ẹ̀yìn ilé mi lọ̀sà iwájú ilé mi lòkun ẹ̀yìn ilé mi lọ̀sà máa hmm. rántí o wípé ẹ̀sìn kò ṣeé kò láìsọ̀ mọ́ ẹni tó ń gẹṣin tó ń jó tó ń sọ̀pàpọ̀ lùké ẹni kó máa ṣọ́ra mo lọ́la rẹpẹtẹ ẹran létí wípọ́lá rẹ̀ kọ́ ní gbogbo òlù ń lò ẹnìkan kì í jẹ́gbó èèyàn kan kì í jọ́jà igi kan kì í jẹ́gbó ẹnìkan yìí dẹ́lù wọ́n fa nǹkan kan yọ látara àdáwọ̀ akálà la ṣe ń pé kásáyére èmi ò pé àlàó akálà ò ṣayére o ọmọ yorùbá àtàtà ni èèyàn takuntakun ni kó tó lọ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lásìkò kan tí wọ́n lọ bi àlàó akálà léèrè wípé ẹ dákun ẹskíìsì sà Ṣèyí Mákindé ó ń gbégbá ààbò yóò di gómìnà ó fẹ́ di gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ bóò lẹ ti rí sí oníta ní jẹ́ bẹ́ẹ̀ ipò wo ló ṣe rí ṣó lọ ilé asòfin rí ṣó ṣe sẹ́nítọ̀ rí tá mọ̀ ọ́n mo fẹ́ fẹ́lẹ́ yìí kọ́ gbogbo wa lọ́gbọ́n pé ká má máa fojú kéré èèyàn báyìí kọ́nà wọn fọ̀rùn kẹ́ni tó lọ Àlàó Akálà ti kú wọ́n ní bedroom ló kú sí kọ́lọ́hún fọ̀rùn kẹ́ kí ọlọ́run ọba kó rọ gbogbo àwọn mọ̀lẹ́bí ará àtọ̀rẹ́ kó rọ̀ wọ́n lójú nítorí pé àdánù nnekú Àlàó Akálà jẹ́ ká mọ́ tanra wa jẹ ìkan tó ti lọ́nu láàrin àwọn àgbà Yorùbá láàrin àwọn òṣèlú Yorùbá tí ọgbọ́n wọn òye wọn wúlò fún wa tí àwọn àǹfààní tọ́wọ́ wọn ti tó tó wúlò fún wa ó ti lọ nù ṣùgbọ́n tí mo fẹ́ fàyọ ni pé Ṣèyí Mákindé yìí náà ni ó ṣètò òsìnkú fún gómìnà nígbà kan rí tó kú yìí hmm. ayé ń lo àǹtọ̀ ọgbọ́n kí lórí kọ́ ipòkípò tó bá wà má fojú kéré ẹnikẹ́ni lónìí o tòró ọ̀mọ̀la tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ lọ. <sighs> ọ̀rọ̀ nàìjíríà ó tó kó súnmùyàn pẹ̀lú báwọn tí ẹ jẹ́ adarí wa ti ń ṣe ó tó kó súnmùyàn bàbá ọ̀pọ̀ àwọn ẹ̀yin náà wà àwọn dókítà nàìjíríà àwọn nọ́ọ̀sì wọ́n yẹn ń sápò lórílẹ̀‐èdè gbogbo ẹbí yúùtù kan tẹ́ ẹ bá rí lórí títì ẹbí rèé pé ẹjọ́ orílẹ̀-èdè sì ń tẹ́ ọlọ́run yóò lówó mi kó ń japa kó japa kó nàìjíríà ìlú wa wù ẹsọ àrà tó wà wù yín ẹforílẹ̀ nàìjíríà dá ó ti sú gbogbo àwọn ọ̀dọ́ ó ti sú àwọn àgbààgbà ó ti sú àwọn ọkùnrin ó ti sú àwọn obìnrin wípé níbo làwọn ò bá yàrá já torí kò sí òpù ọjọ́ iwájú wo ayọ̀ la ó bí torí wípé ipò tí nǹkan wà kò rọgbọ ẹ̀mí èèyàn ò tiẹ̀ wá jọ wá lójú rárá lórílẹ̀‐èdè yìí ẹ̀mí èèyàn ò jọ wá lójú ṣe é rántí èyí tó ṣẹlẹ̀ lẹ́kí ń jó sí ẹ̀mí èèyàn ò jọ wá lójú lórí ọ̀rọ̀ ti Adédoyin hmm, oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jẹyọ àwọn kan ń pé kí ni Rahmon Adédoyin òun ló pa Timothy Adégòkè ó pa ni àwọn kan pé irọ́ kò pa òun kọ́ ló pa wọ́n fẹ́ fọ̀rọ̀kọ̀rọ̀ kọ lọ́rùn ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àti pé wọ́n fẹ́ fọ̀rọ̀kọ̀rọ̀ kọ́ Ramọ́nù Adédoyin lọ́rùn àti pé Ramọ́nù Adédoyin gan fúnra ẹ̀ ó mọ̀ nípa ikú tó pa Timothy Adégòkè nǹkan kan ni wọ́n fẹ́ẹ́ ṣe fún mi o àwọn ìwádìí alágbára kan ń lọ lábẹ́lẹ̀ tí àwa tí a jẹ́ oníwúṣẹ́ ìwádìí tá a ti ń ṣe investigative journalism náà pé iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ ẹ fọkàn yín balẹ̀ wípé ìjọba tàbáwọn ọlọ́pàá wọn ó da ọwọ́ bu ọ̀rọ̀ yìí lójú kò ní sí tí ó jẹ́ bẹ́ẹ̀ kò sí tó jọ àbọ̀kọ́ àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ wọn ká má tanra wa jẹ ọlọ́pàá Nàìjíríà bí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọn àmọ́ ṣe é níbi tọ́rọ̀ tiẹ̀ dé dúró yìí owó ò rán mọ́ mo lówó mo mọ̀ ẹ̀ kò rán nítorí pé gbogbo àtijọ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà báyìí bẹ́ẹ̀ ni ìwádìí ń lọ rẹpẹtẹ ẹ wá gbọ́ mi lórí ọ̀rọ̀ àwọn olóòtẹ́ẹ̀lì kí ọlọ́run ọba kó wọn ṣàánú wa ni kí ká fẹ́ sùn òtẹ́ẹ̀lì kẹ́rù ó sì mọ́ bá àyàn ká fẹ́ sùn ilé ìtura ilé ìtura ló yẹ kó jẹ́ bí ìfọ̀kànbalẹ̀ pé ah mo ti ṣe wàhálà tó pọ̀ àsìkò tó mo fẹ́ sinmi díẹ̀ mo fẹ́ sinmi díẹ̀ kéèyàn ò jẹ́ ń lọ ilé ìtura láti nísinmi ó wá di bí ìbẹ̀rù àwọn kan tiẹ̀ pé bẹ́ẹ̀ bá sùn sórí ibùsùn láwọn òtẹ́ẹ̀lì míì hmm, kọ́nà wọn ṣàánú èèyàn ni wọ́n ti lè gbé igbá sábẹ́ bẹ́ẹ̀dì gbogbo àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí eré ọ̀ká lówó lọ́wọ́ ní kíákíá owó tipátipá owó tipátipúùkù ńlọgọ̀rọ̀ ńlé kiri ni wọ́n ń sátọ̀ kò wá síbi ìfọ̀kànbalẹ̀ mọ́ kò síbi ìfọ̀kànbalẹ̀ mọ́ bó o bá rìn lálẹ́ àwọn fúlàní ń bẹ lójú ọ̀nà tí wọ́n jẹ gbé bó o sùn ní olé rẹ ọkàn ò balẹ̀ àfikúlù àmọ̀ ṣọ́ wa ṣe rí gbogbo eléyìí tí mo mú wá lónìí mo fi ṣèfáàrà fún yín ni o ṣẹ̀kẹ̀ǹdúgbẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ tẹ̀kẹ̀ndúgbe ọ̀rọ̀ ń bọ̀ hmm. torí pé kànàkànà ọmọ jàtò ń tòwú lórí Yorùbá Gidi ìkànnì tẹ́ ń wò yìí Yorùbá Gidi àwọn òkànnì ń fún yín ní ọ̀rọ̀ òfegè tàbí ìròyìn òfegè bó bá ṣe ń ṣẹlẹ̀ gẹ́lẹ́ lámọ̀ fojú yín tó tí a sì mọ jẹ́ kí ẹ̀rí bó ti ń lọ gangan lórílẹ̀ yòówù tẹ́ wà pàápàá sẹ́yìn tẹ̀ tiẹ̀ sí lórílẹ̀‐èdè nàìjíríà a máa mú àwọn ìsọfúnni gbogbo tòyín létí ẹ mọ̀ pa ṣẹ̀ṣẹ̀ já ìkànnì yín lójú ni yorùbá gidi ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ̀ ti bá wa tẹ́wọ̀ gbà á bá a ṣe ṣí lójú ẹ ti bẹ̀rẹ̀ sí bá wa subscribe sí ẹ ṣé o àmọ́ lóore ẹ ṣeun púpọ̀ ẹ̀yin tẹ̀ ti ń láìkí péèjì wa yorùbá gidi lórí youtube yóò yẹ yín kò ní yẹ ẹ lẹ̀ àmọ́ lórí o. ẹ wò ó tèmi ti ń tòótọ́ lórí ọ̀rọ̀ Adégòkè Timothy tí wọ́n gbẹ̀mí lẹ́nu ẹ̀ lẹ́yìn ìgbà tó sùn sí òtẹ́ẹ̀lì Adédoyin ìyẹn Hilton hotel ti ń bẹ nílùú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ rẹpẹtẹ oríṣiríṣi náà lẹ ti ń gbọ́ látẹ̀yìnwá àwa náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni iṣẹ́ dí aláṣẹ jẹ òwò dí aláṣẹ jẹ àyà ti bẹ́ẹ̀lẹ̀ ó bẹ́ẹ́sẹ́ torí pé iṣẹ́ àyà lè rí sísá àyà bẹ́ẹ̀lẹ̀ ó bẹ́ẹ́rí àwa náà ti bẹ̀rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà àwọn aṣíájú mo dúpẹ́ púpọ̀ ẹ ṣé o ẹ kú àdótì ọlákúnlé fásùgbà ló kọ mi àwọn ìròyìn ńláńlá kan àtàwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá kan ó ń bọ̀ láìpẹ́ torí ọ̀pọ̀ àṣírí ohun tó farasin láàmú gbé sí gbangba wálé àfúnyín tẹ́yìn fúnra yín gan tẹ́ẹ̀mọ́ láǹfààní àti rí gbogbo bó ti ń ṣẹlẹ̀ ẹ̀yin ti amẹ́ríkà ẹ̀yin ti dubai ẹ̀yin ti canada àní jẹ́ ti yín odi sáwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ẹ ṣé o fúnfẹ́ tẹ́ ẹ ní sí ìkànnì yorùbá gidi tẹlifíṣàn yóò yẹ yín kò ní yẹ lẹ̀ á tún máa fààyò pàdé.